الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات عباد الله تجاجو لنا لنا وناني ni à ń ṣe ìpalẹ̀mọ́ à ń ṣe ìpalẹ̀mọ́ di oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù tó ṣe pé nínú rẹ̀ náà lọ́lọ́wọ́ bá ti sọ alukur'ani alápọ̀nlé kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. oṣù náà ló ti wọlé báyìí as tó ń bẹ nínú oṣù náà òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní lọ díẹ̀díẹ̀ yìí àwọn olóríire àwọn ń soríire jọjọ ní ìgbà tí àwọn ẹni tí ò fẹ́ ṣe bẹ́ẹ̀ táwọn ń jìnnà sí oríire tẹfẹtẹfẹ dájúdájú níta màmá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà. àti láyé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní pé wọn kì í sin lọ́n àfi nígbà tí oṣù Ramadan bá dé ìgbà náà ló ní kálukú wọn ni wọn máa sojú kòkòrò látijọ́ kan nínú àwọn mùsùlùmí tí ọlọ́ máa sin lọ́n wọn máa sojú kòkòrò láti darapọ̀ máwọn ẹrú ọlọ́run náwọn mọ́sálásí gbogbo tí àwọn mọ́sálásí máa kún fọ́fọ́ nítorí pé oníkálukú iná ló wù kọjá yìí pé ọsọ́ọ̀mù tó ń ṣe kò ní jẹ́ ohun tí a ò ní gbà ìdí ni òbí dákẹ́ tí èèyàn bá jẹ́ni tí máa lọ sí mọ́sálásí ní gbogbo ògbà ní gbogbo ọjọ́ òun náà mọ ìgbé àwọn mọ́sálásí ńkọ́ àyípadà bá wọn ní ìgbà tí oṣù Ramadan bá dé. ọ̀pọ̀lọpọ̀ àwọn Ramadan jẹ́ ndí mùsùlùmí àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sílọ̀m yóò di ikpe mẹ́sàlásí ńkọ́ kò sáyé ń máa fún àwọn ẹni tí máa pẹ́ dé ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ ní àwùjọ míì níbi tó ti pé tẹ́lẹ̀ náà òun náà ni wọn dààmú fúkà lọ sí lọ́n Ramadan náà tún dé irú wa wọn ti ṣáájú òun náà ni wọn tún tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọn ò tiẹ̀ mà kí oṣù ńlá oṣù alápọ̀nlé jùlọ òun náà lóṣù tá a wà nínú ẹ̀ wọ́n kú girigiri níbẹ̀rẹ̀ Ramadan wọ́n sì ṣe é pé àwọn ti ronú kúwàdà àwọn sì ti pinnu láti máa ṣe dáadáa àwọn náà ìsẹ̀mí àwọn yóò dúró lórí kásílọ́ọ̀n ká máa jọ́sìn fún ní ìjọsìn tí ò ní tẹ́tì ṣùgbọ́n ọjọ́ ọ̀pẹ́ bẹ́ẹ̀ ni ọjọ́ jìnnà tí ọ̀pọ̀lọpọ̀ tó fi padà sí ipò tó wà tẹ́lẹ̀ ipò aláìfẹ́ ọlọ́run ọba sìn ipò ẹni tí ò tiẹ̀ retí ipò ń fẹ́ jèrè kan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wala hawla wala quwwata illa billah ìgbà wo wá ló ṣẹ́kù fún ọ tó tiẹ̀ fi wá jẹ́ni tó súnmọ́ lọ ìgbà wo ló kù fún ọ tó fi jẹ́ni tó ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí olùkìlọ̀ ń sìn kìlọ̀ pé mójútó ra rẹ mójútó ra ara rẹ torí àti súnmọ́ àti wọ sàárì rẹ ó ń súnmọ́ lójoojúmọ́ gbangbangba ìnìlẹ̀kùn àti wọ sàárì rẹ ìlú ń gbọ̀n láti ṣí fún ọ pé kó wọlé ní ìwọlé tí ò ní sí ìjáde kúrò nínú ẹ̀ máa àyàfi lọ́la kìyàmà tẹ́lẹ̀ àwọn aṣíwájú rere wọn ni bí sọlkọ́ọ̀ la ya'buduna Allah illa fi Ramadan àwọn ẹni ibú ni wọn àwọn ẹni tó ṣe pé wọn kì í ṣe lọ́wọ́ àfi lọ́sù Ramadan nìkan àwọn èèyàn ti wòye àwọn burú ti àtúntà àwọn ẹni ìṣáájú lọ la yadhkuruna Allah fi Ramadan wala fi ghayri Ramadan su'ul qawm wọn kì í rántí Ọlọ́run wọn kì í sìn nínú Ramadan gan kámẹ́tò pígbà tí ò sí Ramadan ah, àwọn gan lẹ́nu ibú ọlọ́mọsáwá lọ́kàn nínú wa ẹ jẹ́ ká mójútó ìjọsìn wa ẹ jẹ́ á máa palẹ̀ mẹ́tẹ̀ sàárè wa torí kí gbogbo ẹni tó bá sin lọ́n tara rẹ̀ ló tún ṣe ẹni tó bá sì kọ̀ láti sin lọ́n kọ̀ bá tẹnìkan jẹ́ bí ẹ bá ṣe tara rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí sọba alábòsí o nítorí kálukú bá ṣe òun náà ni ọgbà nítorí kálukú bá ṣe òun náà ni ọgbà ẹni tó bá sin lọ yọ ọba dáadáa pàdé ẹni tó bá sì kùnà láti sin lọ àyídá tó kọ̀wé sí náà ni ó sì kùn gẹ̀rẹ̀ Ramadan bó ti ṣe jẹ́ oṣù àbọ̀wọ̀ oṣù alápọ̀nlé oṣù jọ́sìn fọlọ́wọ́n bá ní oṣù tó ṣe é pé kọ̀tọ́ kọjá pákan máa lò fún àti sùn tó yẹ pé ńgbà tí wọn bá sùn kalẹ̀ ó dìgbà tó lọ́n bá tó sọ kó tó kí ẹ oṣù Ramadan ni wọ́n máa ń lò fílẹ̀ yẹn ìjọ gbìyànjú. láti jẹ́ ẹni tó ṣe pé ó ń sapá ó ń sasẹ̀ nínú oṣù rọmọdánà yìí láti ṣe kejì bí nígbà tá a mọ̀ ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n wà ń kó pé wọ́n ń bùkátà ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wa torí pé àwa níjú wọn lọ irú ìdààmú tó bá wọn kò sí fún wa ó jẹ́ ẹni tí ó máa ràn àwọn èèyàn lọ́wọ́ rọmọdán na bẹ àbí òsì rọmọdán ẹlòmíì ìrànlọ́wọ́ owó ló lo nwa ẹlòmíì ìrànlọ́wọ́ oúnjẹ ló ń wá ẹlòmíì ìrànlọ́wọ́ aládùúgbòtì ló ń wá ẹ jẹ́ á lati láti jẹ́ ẹni tí ó máa nitori ara gbogbo dáadáa tọ́lọ́wọ́n bá bá fún yẹn ṣe ní oṣù rọmọdán yìí àdìpẹ́lẹ́ ẹ̀san bẹ́ẹ̀ ká má fi alukurani kíké sílẹ̀ nítorí pé àti ramadan ń bẹ àti òsì ramadan ó yẹ kí mùsùlùmí ó gbìyànjú láti rí pọ̀nkí alukurani li'annahu kalamullah torí kí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹni tí wọ́n á sì ń kí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀san ńlá ń bẹ fún nítọ̀hún nínú hadith ẹnikẹ́ni tó kí arafi kan nínú alukur'an láàdá mẹ́wàá lọ́lọ́wọ́ bó fi sá fún yìí ṣe pé alif lam mim lóhun tí wọ́n gbà lérò pẹ̀lú aráàfin kan tá à ń sọ yìí o alif aráàfin kan ní láàdá mẹ́wàá lam aráàfin kan ní òun náà ní láàdá mẹ́wàá nù mim aráàfin kan ní òun náà ní láàdá mẹ́wàá gbìyànjú láti rí i pé ọjọ́ kan nínú àwọn ẹni tí ń ké alukur'an nínú oṣù alápọ̀nlé yìí kí ṣíṣe bẹ́ẹ̀ ò lè bá àmọ́ ọ́lá ní ìgbà tí Ramadan bá lọ nítorí pé kíké ọ̀rọ̀ ọlọ́run ọ̀nbẹ nínú ìjọsìn eléyìí tí Ọlọ́run bá fi pa wá láṣẹ eléyìí tí ó kémi àti ìwọ ká gbẹ̀yìn nínú ẹ̀. ala an takuna tilawatuna lil Qur'an ذات تدبر وتفكر kíké tá a máa kí alukur'an kọjá kíké eléyìí tó ní àròjinlẹ̀ àti ìrònújinlẹ̀ lórí ntànkì torí kó lè bá a lápá nínú wa àti ṣèṣì wa kọ́mẹ́sì jáde tó ṣe pé alukur'an tí wọ́n máa ké kò ní tayọ gògóńgò rẹ̀ bákan náà nínú Ramadan kéèyàn ó gbìyànjú láti máa ṣe àwọn àjọsìn eléyìí tí ó jẹ́ àṣelọ́lá bíi kéèyàn ó gbìyànjú láti lọ ṣe al-umra nínú oṣù Ramadan torí hadith anabi sallallahu alayhi wa sallam tóní umratun fi Ramadan ta'dilu hijjah umra kan tá nínú Ramadan ó ṣe déédéé pẹ̀lú hajj ní ládàá inú riwaya mi ta'dilu hujjatan ma'i ó ṣe dọ́gba pẹ̀lú ládàá kó ṣe hajj pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ ń bùkún tó bò láṣìírí eléyìí ń bẹ́ nù nǹkan táwọn èèyàn máa ń sọ lórí borí nípa rẹ̀ kọ́ ọ lọ sanwó umrah. wọ́n bọ̀ gba visa kọ́ lọ sí umra kọ́ padà sílé eléyìí ń bẹ nínú ẹ̀sìn eléyìí tá a fẹ́ kéèyàn ṣe nínú Ramadan fẹ́ni tó bá lágbára rẹ̀ kéèyàn máa yẹn náà sí la sọlẹ́ pàápàá jùlọ qiyamul layl at sọláàtù ti ma wá lóru kò bá jẹ́yìn sọláàtù wá ni. abóti ẹ̀dí ó di òru gànjọ́ tó o ti kọ́kọ́ sùn kó tó wá di pọ̀ tají láti ṣe sọ̀láàtì lódodo ètò ńlọ́lájú òní kí sọ̀láàtì yẹn kọjá kìyàmù lẹ́yìn kọjá tahajjud kó o ti kọ́kọ́ sùn náà kó o wá ṣẹ̀ṣẹ̀ tají ṣe ṣùgbọ́n kò burú tí ẹ bá ṣe lẹ́yìn sọ̀láàtì l'Isha torí pé àkókò rẹ̀ gbà tó máa ń bẹ̀rẹ̀ náà nù ẹni yòówù tó sì ti mà pé tó ń bá ti wọlé kò ní rọrùn fóun kóun ó ṣe sọlátù tarawih tó ń bá ti sùn tó ń bá ti wọlé ètò dáàjù ní kò darapọ̀ mọ́ wọn ní mọ́sálásí láti ṣe sọlátù tarawih kó sì tún jẹ́ kí àwọn sọlẹ́wàt tí wọ́n jẹ́ náfìlà wọ́n pọ̀ nínú òṣèṣì rẹ̀. nítorí àdìpẹ̀lẹ̀ ẹ̀san eléyìí tí máa bẹ fẹ́ni tó bá ṣe ìjọsìn nínú oṣù Ramadan ètí rí ètí jẹ́ tó ẹ pé ńgbà tí Ramadan bẹ̀rẹ̀ àwọn èèyàn pọ̀ jọjọ níbi à ń ṣe sọ̀látù tarawih kọ̀mọ̀tì ìtọ́sẹ̀ kan ó ti ń sú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sásẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kágara. wọ́n dẹni tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ kí n tiẹ̀ jáde ṣe sọ̀látul ìṣà wọn kankan kanu lé ní. irú àwọn èèyàn wo làwọn fẹ́ jẹ́ pẹ̀lú wàyí irú ta la fẹ́ fi tiwa jọ sesi ìṣesí burúkú yìí. ìwọ gba gbanti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó sì ń jìnnà sáti ṣètò tọlọ. báwo ló ṣe rò pé ọ̀rọ̀ ọlọ́run láti rìn ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. àwọn náfìlà sọ̀làwáàtì eléyìí tí máa síwájú àwọn sọ̀làwátù tọ́jú ọ̀ràn yẹn àtàwọn èyí tí máa wá lẹ́yìn wọn èyí ti rí tí gbogbo wa sá sẹ́yìn níbi àtiṣerú wọn sáà ti ní àmọ̀dájú pé àárọ̀ náà gbégbá ni tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa irun tọ́jú sọ̀láàtù tọ́jú ọ̀ràn yẹn gan wọn kì í ṣe ẹ̀mẹ́sẹ̀ tí sọ sọ̀láàtù tí kì í sọ̀ràn yẹn. as sàrà ṣíṣe ọ̀nbẹ nínú tó dáa yálà rọmọdánà ń bẹ àbí rọmọdánà ò tó ẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam ó máa ń mójútó sọdọkọtù ṣíṣe líláwọ nínú oṣù rọmọdán irú èyí tí kìí ṣe lóṣù tí ò sí ẹjọ́ àna ó gbìyànjú láti ṣe dáadáa ẹjọ́ àna ọjọ́ kan. inu ẹni tí wọ́n bá rí dáadáa kọ sílẹ̀ irú èyí o ti máa ṣe ní àsìkò Ramadan yìí tí ìwé iṣẹ́ wa tí ó fi rú gọ́gọ́ fáwọn ẹsẹ̀ rí èyí ó jẹ́ arọ́nà gbégbà tó bá di lọ́la kìyàm. kàlàwọ́ kọ̀mọ́ lórí kábùyàn lówó ọ̀sán ó dèdè ká dáná oúnjẹ ká fún yàn ọ̀sán ó débi kádásọ síyàn lọ́rùn ọ̀sán ó débi kárabàtà síyàn lẹ́sẹ̀ ọ̀sán ó débi kátì ẹ̀kọ́légún yàn gbogbo eléyìí ń bẹ́ nu pé yàn láwọ́ gbogbo ìtọ́lọ́wọ́n bá bá fún ẹ sí má fojú kéré ìtọ́lọ́wọ́n bá fún ọ sí torí pé ń bẹ́ nu tí Islam fi kọ́ wa pé gbogbo ẹni tí ó bá ṣàánú ọmọlàkejì kò gbọ́dọ̀ fojú kéré tí ó fọ ọmọlàkejì ẹni tí ó sì gba nǹkan ràn lọ́wọ́ lọ́dọ̀ ọmọlàkejì kò gbọ́dọ̀ fojú rí nà nítorí ọmọlàkejì fẹ́ fún un eléyìí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tẹ́sí Islam mú wa aljud aljud aljud lílawọ́ kálawọ́ kájẹni tí ó lawọ́ ọ̀nbẹ́ nínú tí Islam fi kọ́ wa mọ́wá ya máa ná ilẹ̀ xeyìr ẹni tó máa ń dín nù wọ́n ní gbàǹkan yìí pín fáwọn ẹrú ọlọ́run. lọ́ọ́ dúró ní mọ́sálásí táwọn èèyàn bá ti parí sọ́láàtì ẹ dájú pé afẹ́ nìkọ̀ọ̀kan ọwọ́ á ní adúró kínní kò ọlọ́kọ̀ kọ́kọ́ máa ń lé ná wọ́n wá gbé ọrí ẹrí ó lé wọ́n àti wọ́n onáà ní kíkọ́ ọjà ìdá mẹ́ta nu mẹ́rin rẹ̀ kọjá sínú àgbàlá lé rẹ̀ ìdá kan nu mẹ́rin tó wá kù ńlọ́wọ́ agbẹ́tọ̀ àwọn ẹ̀ńtọ́jẹ́ tiẹ̀ àwọn ẹ̀ńtẹ́njọ́ ń ṣe ó gbẹ́tọ̀ wọn lọ ọwọ́ alọ́pin bíi ìdajì ìdá kan nu mẹ́rin náà fáwọn náà èyí tó wá jẹ́ díẹ̀ tó ṣẹ́kù ìdá nu mẹ́jọ ọwọ́ agbẹ́wà mọ́ṣáláṣí àwọn anìkíkọ alùpùpù ọmọ àgbà múdù kọ̀ọ̀kan gbọ́ bá ti ọtún ní múdù kan pọ̀ agolo kọ̀ọ̀kan ní ọkàn yìí wàlà hawla wàlà quwwata illa billah sọ́dà bẹ́ẹ̀ ìwọ gan ni manna'in lil khair mu'tadin athim olùdínlórí ọlọ̀tẹ̀ ẹlẹ́ṣẹ̀ ìwà tó wù wà burúkú ni o ìwà tí ọ̀ dáa wọ́n ní màálù yẹn pa táwọn yẹn bá ti ń jáde mọ́sálásí ẹ bu etí ọmọ kún ọ̀rá ẹ máa bò fún kálukú kí kálukú ọ̀lọ́ ọ́fíìsì ara rìn dín ní oṣù rọ́mọdọ́nà tá a wáyé ẹ sì máa ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́gbà níjọsìn lọ́dọ̀ wa ìwọ́ wa gba màálù odidi kan màálù ọ̀hún a gbé ìtàn kan wá ìtàn kan nínú màálù lọ́wọ́ á sálò ń pín ọlọ́wọ́ bó bí ọ tó bá di lọ́la alqiyama afáyímà kọ́mọ́sí pé lẹ́yìn náà ni ó kó bọ́ tó fi ní rálìjánná wọ̀ lọ́la alqiyama. ó yẹ ká jẹ́ ẹni tó ṣe é pé tí wọ́n bá ní fi jíṣẹ́ yọ rọ̀ wá lọ́rùn púpọ̀ láti fi jíṣẹ́ kí sówó tiẹ̀ kí lọ́wọ́ á ní ọ̀la láti fi jíṣẹ́ ìgbà tí wò lágbára àbó tiẹ̀ ní àwọn onídọ̀ọ́lá láti fowó tiẹ̀ ṣe ẹnìkan míì wá fowó tiẹ̀ ṣe kí wọ́n á ní ti kí ni ń tọ́ yọ bíi ká pé nǹkan yẹn ó fi lé ẹni tí ń bùkátà rẹ̀ lọ́wọ́ torí pé ọlọ́wọ́n bá wa kì í sọ bá a kà nígbà tí wọ́n ní fi jíṣẹ́ tí wọ́n fi jíṣẹ́ orí tọ́lọ́wọ́n bó fi sí ọ́ ó ní pé wọ́n náà gbaru ládẹ́ ń tó ṣe o láì jẹ́ pé àpò rẹ̀ nìkan ti jáde nítorí àánú àti ìkẹ́ ọlọ́wọ́n bá wa. ẹjẹ ajẹni tí ò ní yáka ẹjẹ ajẹni tí ọmọ fẹ́ rere fọmọlá kejì irú ètí ń fórí ara rẹ̀ ẹ bá àwọn olówó tó wà ń tòsí yín sọ̀rọ̀ ẹ pàkíyèsí wọn di dáadáa sise. owó tí wọ́n máa ná dànù tí wọ́n máa ná sí di nǹkan tí ò lè mú dáadáa bá wọn láyé àbílẹ̀ kìyàmù ọ̀pọ̀ jọjọ ìgbà yìí táwọn ẹni tó ni máa ṣeré tí wọ́n máa díje láti rí i pé èmi ni màá ṣe dáadáa jù èyí rí kí lọ́sà wá bó ti jẹ́ irú èèyàn wo làwọn afẹ́ jẹ́ kí ló ṣe wá sáwọ̀ ọ̀fẹ́ àlìjáná wọ̀ ni ẹ bá wọn olówó yìí sọ̀rọ̀ tara owó wọn wà torí tí wọ́n bá pè tó bá ná owó rẹ̀ sí wọn náà ní ládàá dáadáa tó ń ti pé wọ́n ló ṣe. ẹ jẹ́ kí dáadáa tàn kí dáadáa pọ̀ nínú oṣù yìí lọ́nà tí àwọn tí ò ṣe Islam táwọn gan fi di pé wọ́n ń àti di mùsùlùmí. oúnjẹ fọláwẹ nǹkan mímu tó dáa tí èsì wọ̀ fọláwẹ ẹni tí ìwà náà wá wọ́ tẹ́wọ́ rárá kéésèrú yín wọ́n ní apin fún kí ló dé ebi èèyàn lèmi náà bẹ́ẹ̀ ni èèyàn tí èsè mùsùlùmí wọ́n ní ká mọ̀ fún èèyàn tí èsè mùsùlùmí èèyàn tó jẹ́ mùsùlùmí wọ́n ní ká fún torọ́ òun ní ṣe kí ni òun ní ṣe pẹ̀lú asiyam nínú oṣù tá a wà yí báyìí. ẹ rí i pé tó ná bá rí pé ní tẹ́ ń gbé jọjú ó ti ẹ̀ wúyàn ẹni tí ọ̀fẹ́ ti torí ọlọ́ngbà Islam tẹ́lẹ̀ ó lè ti torí eléyìí máa sojú kòkòrò àti di mùsùlùmí torí ẹ kálíláwọ́ jẹ̀mọ́ ọ̀nbẹ nínú tọ́lọ̀mọba tó fi pa á lásẹ̀ tábà ní kálíláwọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ sídìí pé kálíláwọ́ sára àta kálíláwọ́ sára àta kìí sára àta wà á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ara rẹ náà ìwọ gángan fúnra ara rẹ wà á láwọ́ sí ọ̀dọ̀ ara rẹ torí àwọn tí ń bọ́ ọjà. Ja sọmọ pé kò jẹ́ kí gbèsè ayé rẹ̀ ó nítumọ̀ àwọn tí ń bọ ọjà kò jẹ́ kí wọ́n gan kó tiẹ̀ má dùn gbèsè ayé yìí àwọn burúkú lára ń tọ́ ń ẹnu àwọn burúkú lára àbùgbé rẹ̀ àwọn burúkú lára ń tọ́ ń wọ̀ àwọn burúkú tó fi hàn ọmọ léèmà àwọn burúkú tó fi gbogbo àwọn eléyìí jẹ́ kí wọ́n rí dáadáa lọ́dọ̀ rẹ̀ jẹ́ káwọn náà máa pé. ètí rí tó ojoojúmọ́ jẹ́ Ramadan ètí rí tó ojoojúmọ́ jẹ́ Ramadan torí irú dáadáa tọkọ wa ń ṣe sí wa ń gbà náà kò lẹ́gbẹ́ kò láfiwé irú dáadáa tí bàbá wa máa ń ṣe sí wa lóṣù Ramadan bàbá wọn è ṣe bẹ́ẹ̀ lóṣù tí ó sí Ramadan kí ló dé tí gbogbo ọjọ́ ayé ò wá Ramadan nígbà tí bàbá ṣe dáadáa sáwọn ìtọ́ ń bá gbé. làwọn sí wọn tó àmọ́ pétílé yà bá dé nìkan lọ máa pàdé ẹ ìjẹran lẹ́yìn pàmò gan wọn ní ọ̀rọ̀ àwa lé oní ń bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ náà jẹran ẹran máa jẹ èèyàn dàgbà ẹ jẹ́ ìyàwó náà jẹran ọmọbẹnu tí máa jẹ́ kéèyàn ẹ ojoojúmọ́ ẹ wá bá ẹ ń tọ́ da ẹ má àti àkàrà ẹ̀kọ àti ọ̀lẹ̀ làwọn bàbá yín máa jẹ lóṣù Ramadan tófi wá jẹ pé kọlẹ́ máa mú àti ọ̀lẹ̀ ẹ̀yin ò jóúnjẹ kan kíríkì nínú oṣù Ramadan torí àwọn burúkú tí ń bá yín jà ẹ wá pé arò dáadáa arò dáadáa ó gidi jóúnjẹ gidi àwọn tó ń jẹni tí ó lawọ́ sọ́dọ̀ ara rẹ̀ jẹni tí ó lawọ́ sọ́dọ̀ ìyàwó àtọmọ rẹ nítorí wípé ọpọlọpọ ló lówó tí ò ná kíkú tó kú báyìí àwọn ọmọ bá owó nínú ilé ní rẹ́gẹ́dẹ́ tó ń wọlé gùn làwọn ọmọ ń padà gùn oúnjẹ tó ń wọlé jẹ làwọn ọmọ ń padà jẹ àsóhun àwọn ọ̀dà o àwọn ọ̀dà ní ní bàbá o àwọn ọ̀dà ní lọ́kọ o èèyàn kéèyàn pátápátá làwọn o torí ẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló sì máa ń sáàdì ọlọ́wọ́n bá wa níbi aburú ahùn ìwà burúkú ni kìí ṣe ìwà tó dáa ẹ jẹ́ ká gbogbo àwọn aláìní tó wà ń bẹ wọn máa ràn kan kí ni wọn máa ràn kan kí Ramadan ọmọ tàmá ni olówó tí ó paaki tirẹ́là bíi mẹ́wàá tó ṣe pé tirẹ́là wọn yìí yóò kún fún oúnjẹ lóríṣiríṣi tọ́jà yìí pé wọn ti paaki tí wọn ò tí ì pé oníkàlùkù kọjá lọ máa gbé fún ni máa gbé ẹni tí ó ṣe oúnjẹ ńkọ́ tó ṣe pé eŋti ọ wà nínú ìrẹsì tí wọ́n ti ṣe yìí kò ní ju kò ní kéré sí ìlàrin odidi adìẹ lọ tí wọ́n gbé sínú ọ̀rá pẹ̀lú ìrẹsì tí wọ́n ti ṣe tó ẹ pé gbogbo ẹni tí wọ́n kọjá lọ tó bá fẹ́ wọ́n mọ̀ fi lé lọ ni bó ń ṣe ń gba ìrẹsì àtẹrán ẹlòmíì tó ti dúró wájú òun tó ti gbé bọ́tú wọ́tà tírélà ìníye ó ti gbé dúró ẹ wàá gba bottle water ẹ gba ti gbé yogurt kalẹ̀ bí yogurt lẹ máa ń fẹ́ wàá gbà irú àlìjáná wo làwọn fẹ́ kí làwọn wá gánà rí ṣé ná làwọn fẹ́ wọ̀ tófi wá jẹ́ pé tiwa kálukú kan sówó tiẹ̀ má di ni wọ́n pa akanamatọ́rọ́ wọn ò ní ná lórí ara wọn gan ṣé ẹni tí ná lórí ara rẹ̀ náà wàá gbowó jáde. yọ lọ dún ní títì pé kálukú ọmọ wa gbà ṣé gbogbo àwọn èèyàn tọ́jú àwọn bíi tiẹ̀ náà wọn ò ní pé ẹ wá tètè pàkíyèsí lágbájá tí èsì pé nǹkan ṣe é ọmọ kó jáde ní máa ń pín níbi tó sì tó ti làmì láàká lára àwọn èèyàn. ṣe ìdínú tó fi jẹ́ pé àwọn kan róore àwọn kan rí torí pé bọ́lá wọn bá ti ṣe ṣe súnà gbèsè ayé ni pé ẹni tó lọ́wọ́ bá bá fún ti máa ń lé náà ọlọ́wọ́ tó sínà fún ni ṣùgbọ́n ẹni tọ́lọ̀ wọn bá bá fún tọ́pa akẹnamọ́tọ́rọ́ tí ò lè ná àìní náà ni ọwọ́ ètò ti ní náà ni òun náà ni ọmọ ọba gbé tuntun ò ní wọ́wọ́ rẹ̀ torí ẹ̀ níbo làwa wá wà síkà làwọ́ báyìí àwọn ẹni tó lówó láwùjọ wa àwọn gan alára ń ṣèṣe olóṣì tí wọ́n bá ní wọ́n ń pín nǹkan àwọn olówó náà ó báwọn náà gba tàwọn. okay tẹ́yìn náà bá tò tẹ́yìn náà ń gba sàrà ìwé alẹ́ sílẹ̀ fáláìní níjẹ́ ò lẹ́yìn ọ̀hún àrònú pẹ́ẹ́sì sọ́dà abẹ́ òkùnkù dà abẹ́ torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ à o ọ bá sì bẹ́ẹ̀ kó wojú ara rẹ o bó lórí ń jọ tí ọ̀dàgbàdára rẹ máa ń nu díngí bó wá rí lónìí rí ń súnmọ́ sáré díẹ̀díẹ̀ títí tí èkán wọn náà jọ kàn owó yẹn kò síbi tó fẹ́ kó lọ fi ṣe dáadáa nínú oṣù Ramadan dáadáa tí ó ṣẹ́kù tí ó jẹ yẹn ọ̀rọ̀ náà lọ tó bá di lọ́la al ọlọ́kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa ṣe dáadáa jẹ́ kí a ní agbára lórí dúkìá wa kó má jẹ́ kí dúkìá wo mú wa lẹ́rù nínú àwọn nǹkan tó yẹ ká mójútó jàmáà nínú oṣù Ramadan yìí as-salah ó pàtàkì nínú mùsùlùmí orúkọ lásán ni wọn fi ń jẹ́ mùsùlùmí wọ́n yìí sí lọ yìí sí lọ àánú sì máa ṣèyàn fún wa pé gbogbo bó ń ṣe ń ṣe yí ara ọ̀ràn náà ọ̀ràn tí pọ́jọ́ kan ń bọ̀ ni wọ́n gbọ́ ọmú kún ọrọ̀ ọkú kún ọrọ̀ ọmú wọ́n dọ̀ sínú náà ọlọ́dà ojú wa lọ pẹ́ sí kò jìnnà rárá lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹni tó ń sin lọ́n gan àwọn gan alárọ̀ ní mabi tó gbọ́rọ̀ wọn gbàǹjọ́ gbẹ̀ndà alqiyam kátó wa pẹ́ ni ti ń sẹ́ lọ́n lójú méjèèjì wọ́n ń pè ọ́ kọ́ wa sóríire ẹ̀ márùn lójúmọ́ ni wọ́n ń pè ọ́ gba gbohùngbohùn gbogbo mẹ́sálásí wọ́n ń sọ fún ọ pé hayya ala al-falah mọ̀ bọ́ wa sóríire ìwà arákùnrin tọkọ pàkọ́ mọ̀ bọ́ wa sóríire máa bọ̀ wá mọ́sálásí wá sórí rẹ̀ orí ibú ọ̀yẹ́ ọ̀ ìwọ tó ṣe pé wọ́n bí dáadáa báyìí ó sì sọ pé ìwọ kan ni wọ́n ń bá wí o ẹ sì máa pẹ́ ni tó bá rí dáadáa tí ọ̀hán ọ̀dájúdájú yóò kó sínú àìdáa ni ọlọ́mọ sì tù wá bẹ́ẹ̀. o ò ṣe sọ̀láàt kí Ramadan tó dé Ramadan tó dé ọ̀pọ̀ àìmọye olórí ibú ó ń fẹ́ bí para rẹ̀ kò tún ṣe sọ̀láàt olórí ibú gidi làwọn eléyẹn nítorí pé ẹni tó kọ̀ torí sọláàtì tí o ṣe tí nǹkan kan bá tún jórí ibú lọ ní ti ń dà láàmú nítorí pé ẹni tí o ṣe lọ láyé ń bí ọ̀dájú pé ìyàtọ̀ fẹ́ jẹ lọ́la àlùkìyàmà òun náà lọ́ fẹ́ mójútó kí ló sà wá tó fi jẹ́ pé àkẹsìnkún kankan láwùjọ yorùbá yìí wọn kẹsìnkún kankan àjọyọ̀ náà ni wọ́n kà kú wọn kẹsìnkún kankan àjọyọ̀ ni wọ́n kà kú ìsìláàmù alájọyọ̀ lọ́jọ́jú lọ́dọ̀ yorùbá àmọ́ islam ẹ̀sìn lọ ẹ̀mójútẹ́sìn kẹ́ ẹ má bàa wọ́n ná wọ́n mọ̀ pé ti lé ti ń gbogbo náà kòbóró iná bá dákalẹ̀ àwọn kan mà ní òkú bẹ àwọn kan ní òkú bẹ̀ ọ̀fẹ́ wọ bẹ wá sí lọ. láwùjọ yorùbá tó máa sara wọn ará ará àwọn tí wọn ẹ̀sìn làwọn mójútó láwùjọ yorùbá wọn ẹ̀sìn lọ́hùn ìdínú tó fi jẹ́ pé mọ́ṣáláṣí ò tó nǹkan láwùjọ torí bí wọ́n bá kọ́ ọ́lẹ̀ náà ta ni ọ̀hún àsìn lọ́nbẹ̀ ta ni ọ̀hún àsìn lọ́nbẹ̀ làwọn kèfèrí fi mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n mú wọn lọ́kọ̀ọ̀kan ẹni tí wàhálà ò tí gan wọn mú kátó ẹni tí wàhálà bá wọn fowó tán wọn mú kó mọ́ṣáláṣí wọn mú lọ bòmíì onáwó adarabòmíì ọwọ́ akú síbòmíì àwọn ọmọ rẹ̀ wá sọ pé ẹ dákun ẹ bá mi ṣàánú bàbá wa torí bàbá mùsùlùmí ni wọ́n láti pilẹ̀ so ìgbà tí dààmú dẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ kọ́ máa bá dààmú wọ̀ náà kọ́ máa bá lọ́nu náà àdìlẹ̀ ṣe sọ láti sí ta ni lára ṣe sọ sọ máa ná lára ọlọ́mọdé torí ẹni tó bá ti fọwọ́ ara rẹ̀ ṣẹṣẹ àtijọ́ máa ná kò sẹ́nìkan tó lè sọ́dọ̀ máa àlùjánnà torí délé as-salat as ká mójútó salat wàláhì tó ń bá mójútó ẹ̀sìn lójú méjèèjì ọmọ bí tó gbọ́rọ̀ rẹ̀ gbàǹjọ́ gbìndà kìá ká tó wá pé ká tó pé jẹkulẹ díẹ̀ ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn tí ò nítumà tọ́pọ̀lọpọ̀ ń ṣe wọn kẹsìn fún kankan ìrégbè ìranù làwọn kà kún láwùjọ Yorùbá sósì dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ ìdínú tó fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá ti sálọ sálọ ọ̀nà ilẹ̀ Haúsá ọ̀rọ̀ ọlọ́run láti gbé bẹ́ẹ̀ tọ́ba ti padà délé wọ́n tún sànù torí kò sẹ́sìn nílẹ̀ yorùbá kò sẹ́sìn bẹ́ẹ̀ múnáfìkì lọ́pọ̀ níjọ́ tó bá ń rí rere gbà nídìí ẹ̀sìn gbogbo wọn gbé bòrí orí ni oníkálukú ó de fìlà gbogbo àlàáfà torí kí wọ́n fẹ́ pín nǹkan tọ́ba ti gba tiẹ̀ tán yọ sọ gbogbo ẹnu ni sẹ́rù islam rọ̀n lèyàn á máa fi wà lìjànà yé sẹ́rù islam rọ̀n wọ́n máa fi wà lìjànà wàá sin lọ́n lójú méjèèjì wàá bẹ̀rù ọlọ́wọ́n ní kọ̀kọ̀ àti ní gbangba wàá mọ wàá ràn kan dáadáa lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ká sọláàt ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tó ṣe pé rọmọdọ́nà ló dé ló ń ṣe sọláàt ó sì ti pinnu lọ́kàn ara rẹ̀ pé tí rọmọdọ́nà bá ti lọ báyìí ní tóun ṣe tẹ́lẹ̀ náà lòun tún padà sí i òbùkátà kò ṣe sọ́ọ̀mù pa àwẹ̀ yẹn ti pátì pátì láti sìn tọ́rọ́ lọ́wọ́ bò ní gbà gbàtó ti mọ̀ ẹ́ bá tán sí nítorí ṣe tẹ́lẹ̀ náà ló tún padà sí máa wulẹ̀ dára rẹ̀ láàmú nígbà tí à ń gbàwẹ̀ náà nìsí kí là ń tẹ̀lé jọ fọlọ̀ kí là ń tẹ̀lé jọ fún dábìí pé kó lè bá a pọ̀ ìwọ náà ọ̀jẹ́ gbàwẹ̀ kí là ń tẹ̀lé jọ fọlọ̀ kí ni tí àwọn olóṣì burúkú yìí ní tá a lè fi ràn lọ́n lọ kí lọ́lọ́n sọ pé òun fẹ́ lọ́dọ̀ wa àwa kùsẹ̀ tó sì pọ́lọ̀ ní ràn wá lọ tí òjò kó ṣòó ti pa wá dànù. torí di eléyìí ẹni tó bá ti mọ̀ ẹ́ pé tí Ramadan bá ti lọ tó ń pinnu òun ò tún ṣe ìjọsìn fọlọ́wọ́n bá má kọ́ dákun kọ́ pa àwọn èèyàn gan ti láti sìn wọ́n sọ fún àṣetọ́ni rẹ̀ kọ́ yẹra síná lásìkò kọ́ jẹ́ nínú oṣù Ramadan ó yẹ káwọn mùsùlùmí ó mójútó yìí pé àkànrọ́lu mímọ́ gba àwẹ̀ láì jẹ́ pa àjẹsàrí torí pé àwẹ̀ tí wọ́n ní ká gbà yìí wọ́n ní ká fi àjẹra wa o tí ò á ní títọ́ aago mẹ́sàn-án àárọ̀ tó jùlọ ti pọ́n kankan kan bí ojú amugbó èyí ti rí èmi jẹ sáré ni mo fẹ́ gbàgbà yìí po ni ta ló ní kò fìyà jẹra rẹ̀ wàá jẹ sáré bẹ́ẹ̀ ni lànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́dà anabi tún kọ́ wa ó ní sáré tá a bá máa jẹ yẹn ó ní kájẹ́ kọ́ máa súnmọ́ kó súnmẹ́ bá gbàtà alifájàrí fẹ́ yọ alifájàrí ní ìsìn nírú òní ọyọ láago márùn ọkọjá ìṣẹ́jú mọ́kànlá ètò túmọ̀ sí pé kọ̀dá pé kéèyàn á ti lọ jẹ sàárì látàgò méjìlá bíkọ́ jẹ sàárì látàgò kan àbá ago méjì ago mẹ́sàn-án ní tìlù tó tún ti náà torí náà máa fagi yóò máa ronú kó ti yẹ wọn ti jẹun báyìí torí bí kéèyàn tó dago mẹ́rin àbọ̀ kéèyàn tó bẹ̀rẹ̀ sí ní jẹun ago mẹ́rin dago márùn àbáago márùn kù díẹ̀ èèyàn ti jẹun tán alhamdulilayi arósì mọ́kún dáadáa láti lè gba àwẹ̀ yẹn kò ní jẹ́ kó fìyà jẹ́ra rẹ̀ níwáyìí á rí pa àwọn ìyàwó lọ́ọ̀dẹ ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọn ò àwọn ìyàwó wọn wọn máa ń mọ nínú oṣù Ramadan wàhálà kékeré kọ́ làwọn obìnrin ń ṣe o wàláhi afárada kékeré kọ́ ni wọ́n ń ṣe nínú oṣù Ramadan gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ṣe lálábòsí ó yẹ kó mọ iyì ìyàwó rẹ̀ fún ẹ wọ ẹyin tẹ́ bá sùn kalẹ̀ ìyàwó ti jí jí jí jí yóò ti dáná yóò ti ṣe gbogbo ẹ̀ wọ́n tún máa fi tipátipá jí ẹ̀yin ẹ dìde wá jẹun ẹ dìde wá jẹun ṣé tó bá jẹ́ pé wọ́n wọn bá ní kọ́ dáná ńkọ́ o ìgbà wo lóúnjẹ ó yọrí níwọ̀n tó sùn kalẹ̀ torí ẹ̀ ó yẹ kí arántí pé aláwẹ̀ ó ní àdúrà tọ́lọ́wọ́n ọba òní gbà ẹni tí ń gbà àwẹ̀ tó bá ṣàdúrà ọlọ́run gbà náà ni torí ẹ̀ nínú àwọn tó yẹ kẹ́ ẹ máa ṣàdúrà yìí fún náà làwọn ìyàwó yín ẹ ṣàdúrà fún àwọn ìyàwó yín kọ́lọ́wọ́n ọba kó bá yín ṣèkẹ́ wọn kó sì bá yín ṣe àtìlẹ́yìn fún wọn kọba yín gbọ́ bùkátà tiwọn láyé àti lálùkìyà torí pé wàhálà tí wọ́n ń ṣe kò kéré wàláhì àfaradà tí wọ́n ń ṣe kò lẹ́gbẹ́ torí ẹ̀ kéèyàn pọ̀ ládùá fún àwọn ìyàwó rẹ̀ pé kọ́lọ̀ wọn bọ́ san wọ́n lẹ́sàn-án rẹ̀ lórí gbogbo akitiyan eléyìí tí wọ́n ń ṣe nínú oṣù Ramadan kí ládàá obìnrin náà lè wá pọ̀ ọ́ kó lè bá rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tí ó pọ̀ lọ́la gbẹ̀ndà alùkìyàmà jẹ́ ká níyàn rẹ̀ dá lórí gbogbo wàhálà tó ń ṣeun jẹ́ ká níyàn rẹ̀ dá kọjá torí tọ́lọ́run kọ́mọ̀jẹ́ nítorí tèèyàn pé mo jí láti dáná sáré nítorí ká lè bá tara bẹ́ẹ̀ dẹni tí ara rẹ̀ ó mokun láti sin lọ́run mo jí láti dáná sáré torí kálíbà láǹfààní àti jẹ́ tẹ̀lítà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo ti láti dáná sáré mo ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí fi ń sẹ̀sìn fọlọ́ ẹ wòye ládàtọ́ gbà mo fẹ́ dáná táàbì sínú mo ń ṣe bẹ́ẹ̀ láti fi sẹ̀sìn fọlọ́ wòye ládàtọ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo eléyìí ló mójútó jàmá kò yẹ ká jẹ́ni tó jẹ́ yí pé a kàn máa ṣe láṣẹ dànù tá ní ní ọlọ. wáyé o ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin tó ṣe pé lóbìnrin wá ni wọn bá dáná oúnjẹ àlè ni wọn bá dáná wọn bá dáná sínú wọ bíi màláìkà tó lè máa bófin gbélé tí anabi ó ti fi ọkùnrin kan àtòbìnrin kan tó jájòjì sí wọn ò ní kan àyàfi kí ṣètọ́ ni ó sì kẹta wọn. torí di eléyìí ẹ̀yin bàbá tó ṣe pé aláìda lẹ́yìn náà tẹ́ wá tó ọmọ yín lẹ̀ gbọ́dọ̀ ọkùnrin ọlọ́kùnrin wípé ah, náà ló kúkú fẹ́ fẹ́ ayọ̀ǹda kọ́

torí ẹ gbogbo ẹni tó bá lọ́mọ tó ti túlẹ̀ bẹ́ẹ̀ lónìí ni o kò gbọ́dọ̀ dọ́là tẹ́ fi pe ọmọ yín padà ẹ pe ọmọ yín padà sílé torí pé kò tọ́ kọ́mọ kan máa gbé pẹ̀lú àlè lọ́kùn àbí lóbìnrin torí ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọkùnrin ló ń dàgbà dànù wọ́n ti tó fẹ́ yàwó ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n bí ìranù bí ìranù ló máa ń ṣe ọ̀daràn orin ìranù iranu ní kò dìbò fún làṣetọ́ni kọ sọ́kàn wọn ìdí nìyí tó fi jẹ́ pé púpọ̀ nínú wọn wọn ò ronú àti fẹ́yàwó ó sì lè bá iye obìnrin sùn lọ́sẹ̀ wala hawla wala quwwata illa dìde o ní sáfù àwọn onízìnà gbangba kò tó ní ti kìnìláyà tẹ̀síwájú pẹ̀lú ìwà ọ̀daràn torí kò sí ní ta ṣe tọpamọ́ sọlọ. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. dájúdájú ọ̀pọ̀ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kò jẹ́ kó mú kò sì súnmọ́ ìyàwó rẹ̀ lórúkọ pọ́hùn náà ń gbáwẹ̀ ṣùgbọ́n tó ṣe pé lábẹ́ àkọọ́lẹ̀ kò láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa o ìdí ni wípé ń gbáwẹ̀ yẹn kò dàníyàn a sì ti mọ̀ wípé gbogbo ẹni tó bá ń gbáwẹ̀ tí kò dàníyàn ṣáájú kó tó sùn kò láwẹ̀ kí ẹ bó ṣe wá nínú hadith ummul mu'minin hafsa radiyallahu anha anna sallallahu alayhi wa sallam qaal la liman lam yubayyit an-niyyata min al-layl kò sí àwẹ̀ fún gbogbo ẹni tí o bá ti dàníyàn sùn látàlẹ́ tó o bá ti dàníyàn sùn látàlẹ́ ò láwẹ̀ òun kàn fẹ́ bí para rẹ ni àfi kó sírò yí àwẹ̀ eléyìí tó o dàníyàn gbà gbogbo ẹ̀ lọ́sàn padà lẹ́yìn Ramadan sáà lè dàníyàn kan lódindi fún gbogbo Ramadan àbí gbogbo ojúmọ́ la gbọ́dọ̀ dàníyàn fún gbogbo ojoojúmọ́ la gbọ́dọ̀ dàníyàn fún lè anna sawma kulli yawmin ibadatun mustaqillatun bidhatiha torí pé àwọn ojoojúmọ́ ìjọsìn kan ni tó dá dúró tí ò sí tọkàn pẹ̀lú tọ́la lágbọn pé táwọn ẹ̀tọ́ ní bá dáa kò pé kítọ̀ lọ́ọ́ dáa táwọn ẹ̀tọ́ ní bá bàjẹ́ kò pé kítọ̀ lọ́ọ́ bàjẹ́ a gbọ́dọ̀ mójútó àárín yẹn. ọwọ́ àdọ́wọ́ àwọn almu'adhinun àwọn tó ń pèpè fún as-salat láwọn mọ́sálásí wa gbogbo ọ̀dọ̀wọ́ wọn wípé káwọn èèyàn wọ̀nyí kí wọ́n sọ́ra fún ìjàmbá àwọn àlòmọ́ o ẹ má ṣe jàmbá àlòmọ́ o torí pé àlòmọ́ retí kẹ́yìn ó pèpè fún salat kí wọ́n fi mọ̀ yín pé àkókò má má ti wọlé kí wọ́n sì fi mọ̀ yín pé àkókò ìsinu ti dé àwọn àkókò méjì yìí tẹ́ ẹ bá fi lè ṣàṣìṣe nínú ẹ̀ ó dájú pé ẹ lè kó bọ́ pọ̀lọpọ̀ o gẹ́gẹ́ bí ẹni tó ṣe é pé kí Ramadan ó tó dé aago márùn-ún àbọ̀ ni wọ́n máa pe as-salatu khayrun minan nawm ìpèpè tó ṣe pé lẹ́yìn rẹ̀ ìkọ́mà ni ó tẹ̀lé aago márùn-ún wọn ti máa pè tẹ́lẹ̀ Ramadan àtúndé márùn-ún yìí náà ni alákòóbá nìyí torí pé nínú òfin Ọlọ́run àsìkò tó yẹ kẹ́ ẹ pèpè fún sọláàt òun náà lásìkò gangan tí sọláàt ń wọlé àpèjúwe láwọn ẹnu lọ́lọ́ yìí àlùfájàrí ń yọ láago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án irú òní yìí ó kọjá mọ́kànlá ẹ̀yin wá jẹ́ pé aago márùn àbọ̀lẹ́ tó pèpè àwọn ẹrú Ọlọ́run tí wọ́n pé bàbá ò tí ì pé àsọ̀látù bàbá ò tí ì pa àsọ̀látù wọ́n wá ń jẹun lọ́kùlàlà láì mọ̀ ìpọ́sán làwọn fi ń jẹun ta ló kó bá wọn bàbá làdáni ni bàbá làdáni lálá kó bá wọn èyí tó kó bá wọn eléyìí túmọ̀ sí pé almu'adhdhinu amin sẹ̀rí àṣọ ikú ẹni tí máa ń pèpè fún sọ̀lẹ́ ẹni fọkàntán ni o bóò wá lọ jẹ́ tẹ̀yìn fẹ́ jó ń jàǹbá ẹ wò láti bí ogún ìṣẹ́jú sẹ́yìn ìlà ẹnu ló ti bẹ̀rẹ̀

láago méje kù kọ́tà kò túmọ̀ sí pé oòrùn ti wọ̀ torí lánàá tá a róòrùn aago méje kọjá ìṣẹ́jú mẹ́rin lòórùn tó wọ̀ báwo ló ṣe wáá jẹ́ tọ́wọ́ lónìí láago mẹ́fà aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àbáago mẹ́fà àbọ̀ tọ́wọ́ àlọ́ kanjú sínú pé ńgbà tí ń róòrùn má ni kò burú bójú bá sú lọ́sàn-án náà tó rùn sí kó sínú torí ẹ agbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa ká má fẹ́ sìn wa ṣeré ká má fẹ́ sìn wa tayò aqulu qawli hadha wa astaghfirullah al-azim فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله له الملك وله الحمد وهو على كل شيء قدير وبعد وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله àwọn kankan wà tó ṣe pé nínú oṣù Ramadan ọlọ́run ọba ò ṣe léèwọ̀ kò tọ́ sí wa ipe ká ṣe léèwọ̀ torí pé bí mùsùlùmí ti ṣe rí nù òfin ọlọ́run ìlànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam làwọn máa tẹ̀lé àwọn kì í ṣèfẹ́ ẹnu wọn kì í ta kòfin ọlọ́run wọn kì í ta ìlànà anabi sallallahu alayhi wa sallam ní pàdánù ìdí tá jẹ́ mùsùlùmí nìyẹn o torí ẹ̀ ń tọ́lọ́wọ́n bò sílé wọ̀ ẹ̀ gbọ́dọ̀

ṣùgbọ́n gbìyànjú láti rí i pé pákó tó lò kìí ṣe pákó tó lè bu ọ lérìgì torí pé tó bá bu ọ lérìgì ó súnmọ́ kẹ́jẹ ọmọ jáde ó sì lè má mà ó lè má fura kẹ́jẹ ó ti rápálá dọ́nà ọ̀fun rẹ làwẹ̀ rẹ bá bàjẹ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀ ń bẹ nínú àwọn èèyàn tó sì pé tó bá rún pákó ní ọ̀sán àwẹ̀ yóò mọ wá fún itọ́ tí ń bẹ nu pákó mu yóò mọ fún mi pákó mu ó ti bàwẹ̀ rẹ jẹ́jẹ́jẹ́ o torí pé islam gbà kó orun pákó ṣùgbọ́n kò síbi tó wà lákọọ́lẹ̀ pé islam gbà kó gbómi pákó mi kò burú nínú oṣù ramadan kéèyàn fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kò sí burú kí wà tìyàwó rẹ̀ kẹsùn sẹ́gbẹ̀ẹ́ ara yín lọ́sàn-án àwẹ̀ kò sí ní burú mbẹ̀ kò sí ní burú kó gbọ́wọ́lé ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ gbọ́wọ́lé ọ ṣùgbọ́n ní kálukú wa ni kó bira rẹ̀ léèrè torí pé òkùnkùn ò lékun kó nínú kálukú ọmọ mọ́nú ara rẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe kó tó bá dán wò pínrín tó fẹ́ nu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ títọ̀ ní ọ̀tọ̀ ara o ẹni tó bá ti mọ ara rẹ̀ báwọn má fọ ara rẹ̀ bàwẹ̀ rẹ̀ jẹ́ kóra rẹ̀ ń jànú kó jìnnà sí ṣiṣẹ́ bẹ́ẹ̀. Umar radiyallahu anhu ó sáwá bá nàbí sallallahu alayhi wa sallam ó ní mo ti parun mo sì kó parun báyìí kí la ṣe tó fi rí bẹ́ẹ̀ ó ní mo gbàgbé lọ́sàn-án àwẹ̀ mo fẹnu kónú pẹ̀lú ìyàwó mi ànábì báwo ni tó bá ṣe kó mi ló fi yọ ẹnu rẹ ńkọ́ só lè ba àwẹ̀ jẹ́ ni ó ní rárá ànábì ní bẹ́ẹ̀ náà lẹ́nu tó fi kó ìyàwó rẹ lẹ́nu kò sí ní tó burú mbẹ afẹnukunu kò sí ní tó burú mbẹ tí wọ́n wí yẹn yẹn ni pé tèkéte èsì pé kẹ́ ẹ máa fara yín láwọn kí wọ́n máa kó tọ́ tiẹ̀ mi kí wọ́n máa kó tiẹ̀ mi àwẹ̀ bá bàjẹ́ jẹ́jẹ́ nù o àwẹ̀ bàjẹ́ jẹ́jẹ́ nù kí ó sinmi o bẹ́ẹ̀ náà ni ọ̀sán àwẹ̀ kò sí ní tó burú ofi o fi lọ́fíńdà sẹ́wù rẹ kò burú nínú òfin ọlọ́run ọba wa kò sí ní tó ṣe léèwọ̀ ńgbà tí èsì pọ́nà fún rẹ ló kó dà sí ẹ̀wù rẹ ló fi sí kò sí ní tó burú ńbẹ. bákan náà ó yẹ ká rí i pé ní ìgbà tá à ń yẹn ẹni tí ó ń kó sọ́ra sọ̀sọ́kúsọ wíwèkówè anabi sallallahu alayhi wa illa al-ju' wal-'atash wọ́n máa ń bẹ nínú àwọn aláwẹ̀ àwọn ẹni tó pọ̀ wọ́n ń bẹ nínú àwọn aláwẹ̀ tó ṣe pé wọn ò ní kankan tí wọ́n gbà ńlá dá lọ́dọ̀ ọlọ́ látàrí àwẹ̀ tí wọ́n gbà tí èyí bá sòǹgbẹ àti ibi tí wọ́n fi para wọn torí pé ẹnu wọn òbótó òfófó ayọ́nusọ ẹ̀gàn gbogbo ẹ̀ tí wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ iná ni wọ́n tó tẹ̀síwájú àti rọ́ torí ẹ̀ la Nabi alayhi wa sallam ni man lam فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ẹnikẹ́ni tó bá kọ̀ láti fi irọ́ palẹ̀ àti fífi irọ́ sí wàhù nígbà tí ń gbààwẹ̀ Ọlọ́run bùkátà kó máa jẹ kó máa mu máa jẹun kó yóò bá kété kò sí nítorí wọn fáwẹ̀ rẹ̀ sí. bákan náà nínú àwọn nǹkan eléyìí tó ṣe é pé kò burú ní ọ̀sán Ramadan òun náà ni wípé ẹni tí ń gbààwẹ̀ kò burú kó jẹ kó sùn nígbà tó bá jẹ́ pé ọ̀rẹ́ yẹn èèyàn lè sùn kódà ó lè sùn látàárọ̀ títí tí ó fi di àsìkò magrib ṣùgbọ́n láì dáa ni o ó sùn gbàgbé sọlẹ́t ṣùgbọ́n kò ní gbẹ̀sẹ̀ nítorí pé ẹni tó bá sùn wọn kọ́sẹ̀ ẹ̀ lẹ̀fún tó bá ti jí kó ṣe sọlẹ́t dọ́hùr kó ṣe sọlẹ́t làásù kó wá ṣe sọlẹ́t magrib kò sí ní tó sáwẹ̀ rẹ̀ àtọ̀sẹ́ni tó dákú torí ẹni tó dákú ń tiẹ̀ òun ń tiẹ̀ ẹ̀mí ti lọ ọlọ́mọba ni ó wù ní ọ̀dà padà eléyìí ò téèyàn bá wá jẹ́ pé ọlọ gbọ́gbọ́kúgbọ̀ àbó wọ́wọ́kúwò àbó rìnrìnkúrìn ó fi wá di pé mani ọ jáde lára rẹ̀ tí yìí bá ti jáde lára àwẹ̀ ti bàjẹ́ o àwẹ̀ ti bàjẹ́ wàá san àwẹ̀ yẹn padà àmọ́ tó bá jẹ́ pé ìbóbìnrin lò ló mú gbọ́dọ̀ sàn àwẹ̀ yẹn ìtanràn náà ní kó bọ́kùn lọ́rùn ẹrú tó o bá rẹ́rú tó o lè bọ́kùn lọ́rùn ẹ̀ àsìkò ọgbàwẹ̀ ọgọ́ta ọjọ́ ní tẹ̀lé ntẹ̀lé eléyìí ti sọ̀sù méjì ní tẹ̀lé ntẹ̀lé tó gbọ́dọ̀ já tó o ti lè já láàrin báyìí wàá tuntun bẹ̀rẹ̀ ni àbí kó o sì bọ́ ọgọ́ta aláìní kó o fún wọn lóúnjẹ tútù oníkálukú wọn múdù méjì oúnjẹ tútù nílò oníkálukú ọgbà ìyẹn ẹni tí ọba báyàwó rẹ̀ lò lámàá má bá lò lọ́sàn-án Ramadan yàtọ̀ sẹ́ni tó bá gbàgbé ẹni tó bá gbàgbé òun ọ̀sán àwẹ̀ yẹn padà ni kò sí nǹkan kan tó ṣe látàrí nǹkan tó ṣe yẹn kò ní san kò ní ṣe kàfàrà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá máa máa jẹun kọ́ ẹni tó máa máa mú mi kọ́ eléyìí tó dọ́gba òun náà nípa àwẹ̀ rẹ̀ lọ́bàjẹ́ yọ san padà àti pọ̀ daran ni èèyàn burúkú ni kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n pé yóò ṣe kàfàrà kò sẹ́ẹ̀rì kankan tó wà nù alukur'an àbí sunnah tọ́tọ́ka sí pé ẹni tó máa ma jẹun yóò ṣe kàfàrà ẹ̀rí tó wá lórí pé yóò ṣe kàfàrà ìtaràn ńṣe ló wá lórí ẹni tó máa ma tó rẹ̀ lò lọ́sàn-án Ramadan ẹni tó bá wá gbàgbé tó gbàgbé jẹun àbọ̀ gbàgbé mumi mi àwọn eléyẹn kò sí tó sáwẹ̀ wọn kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ́ngbà tó bá ti rántí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́ ìtọ́wà lẹ́nu rẹ̀ kó tú dànù tọ́ tó bá ti rántí àwẹ̀ rẹ̀ kò sí tó ṣe ó wu Ọlọ́run láti fún jẹ láti fún mu láàrin àwẹ̀ ni kò sí ní tó burú mbẹ tó ń bá wọn gbàwẹ̀ lọ ìwọ ló jẹ o kó o sọ nínú ẹ̀mí rẹ pé ń ma tó o bá ti lè sọ pé ń ma ń bàjẹ́ tàníyàn rẹ gbọ́dọ̀ dúró fi sínú èèyàn gbọ́dọ̀ ró lọ́kàn rẹ pé ń gbàwẹ̀ ma tó eléyìí ọjọ́ díẹ̀ nínú àwọn nǹkan tó rọ̀ máa wẹ̀ ilé ìtọ́ yẹ ká mójútó abẹ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti kó se àwẹ̀ náà látẹ̀wọ́gbà lọ́wọ́ wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti mójútó àwọn tó dáa tó yẹ nínú oṣù yìí báyìí kọ́lọ̀ wọn kọ́ mọ́ àpọ̀ ti sì lọ́wọ́ ó lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n bọ́kùn náà kúrò lọ́rùn wọn lóṣù yìí kọ́ mọ́ sì lọ́kàn nínú àwọn ẹni tó ṣe wípé iná náà lọ̀rọ̀ wọn lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama kẹ́ẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam ti sọ yìí pé inna fil jannati baban yuqalu lahu rayyan yadkhulu minhu as-sa'imun yuqalu ayna as-sa'imun fayadkhuluna minhu fa idha dakhalu lam yadkhul minhu ahadun ghayruhum lẹ́kùn kan bẹ lára aljanna wọ́n ń pè ní arrayyan ibẹ̀ làwọn aláwẹ̀ ọgbà wà aljanna wọ́n pèpè ń gbẹ̀ndẹ̀ alkiyama níbo làwọn aláwẹ̀ wà táwọn aláwẹ̀ bá ti dáhùn wọ́n wọ àlìjánà gbàbẹ̀ tí wọ́n bá sì ti wọlé wọ́n tilẹ̀kùn yẹn ẹlòmíì ò tún ní rí bẹ́ẹ̀ gbà òní rí bẹ́ẹ̀ gbà wọ àlìjánà mà lẹ́yìn àwọn aláwẹ̀ ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó sì ọlá ńlá yìí fún kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò rí rere gbà nínú oṣù Ramadan yìí kọ́mọ́ wa ṣètọ́dún yìí ní agbàmọ́fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tó ìjọsìn tá a sì gbọ́dọ̀ mójútó nínú oṣù Ramadan yìí ní òru wa àti ọ̀sán wa òun náà ní ká pọ̀ ní ìmásí àsọ̀látù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pé àtàwọn mọ̀láìkà rẹ̀ gan-an وانا náà sẹsẹ láti صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ألا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا فقيرا إلا أغنيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لنا لنا فيها صلاة ولنا ولك علينا فيها رضا إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله